inspector ni mi ní láti Ìdíòro police station. police station. yẹ. Ah, ah, àwọn kú èmi àti yín jọ lọ lẹ́kọ̀ọ́ ẹ sọ pé ẹ mọ ẹni náà ah, wọ́n ti kó gbogbo wọn lọ fún mass burial o. ẹ jọ ṣé mo lè rí òkú yẹn lẹ́ẹ̀kan sí bóyá màá lè kiri this time around. láì jẹ́ pé mọ́ṣúárì ẹnìyàwó ọ̀gá ẹ̀ sì ní òkú ṣé wọ́n jókòó ni. kí ló ṣẹlẹ̀ ní station kí ló ṣe yẹ ṣé fóònù mi wà ní ṣé yóò ti mọ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n bẹ̀yìn sá fún mi bébì kí ló ṣẹlẹ̀ náà. nítorí mo rí ìyàwó arákùnrin ìbí ẹni tó máa ti ṣaláìsí àmọ́ orí mi lójú. kíkọ́ mo fẹ́ ní ọ̀gbọ́n mo ti ṣe gbẹ̀ kí ọkọ̀ àbí òun kà mí lóhùn. ọmọ mi ẹ ti ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ kí ni bá ń ṣe oúnjẹ lẹ̀. ẹ èmi ló fẹ́ dáná fún ìwọ gbọ́ rí wípé òkú àti alàyè wọ́n ń jẹun ara wọn àbí ìwọ ló máa padà lọ sí ibi sí ibi kò sí bí ọmọ kékeré ṣe lè ní àsọtó kí wọ́n fi gbogbo ilé ayé yìí kan fi sí boutique fún kan jù síbẹ̀ kò lè ẹ́fà ní àkísà bíi àgbàlagbà. mọ́mí èmi ò kí ṣe òkú o alàyè ni mí. mo pọ̀ kú lọ́wọ́ yẹn mo fẹ́ pẹ́ ìyàwó mi ò kí ń ṣe òkú kí n tọ́ kí n ṣe òkú. kí mo fi store nọ́mbà ọkọ mi. ẹ sẹ́rí àtìgbà tí mo ti ra fóònù tí n bá store nọ́mbà èèyàn ó máa ń ṣèǹjẹ orúkọ fún rẹ̀. So what change is a useless man? Jí Màsù! Jí Màsù! Gẹ́gẹ́ bí gbogbo ẹgbẹ́ ti mọ̀ pé kò sí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ. Wọ́n lájú àkọ́bí òun lẹ́rọ̀ wa o, òun